وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فالله وبا أترى عليكم كي الله وبا أترى أجنجة الله وبا fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbọdọ̀ alkiyama alaikum salam wa rahmatullahi wa barakatuh abẹ́lọ́wọ́ ọba ọba alikiola kí ó kádàrà àwa náà sínú àwọn tí àwọn jẹ ọmọlẹ́yà nabi sallallahu alaihi wasallam tí ọlọ́wọ̀ bá lè kẹlá yọnú sí wala la ilaha illallah lẹ́yìn náà kírawa pẹ̀lú kíkí islam ilé tó túmọ̀ sí pé ìkí ọlọ́wọ̀ bá alábí ọlọ́wọ̀ bá àtúrà jẹjẹ tán ọlọ́wọ́n bá kó má báyìí ní kọ̀ọ̀kan wa ní ìbámu sí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú al-'udhr bil ilé tí a ń bá láyé lọ lórí ẹ̀lẹ́yìn àti àná ọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ a máa fún àwọn èèyàn ní àwíjàre àròjàre pé aláìmọ̀kan ni wọ́n nípa alámọ̀rí tí abárikọ́ wọ́n ṣe àìmọ̀kan ní nípa rẹ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà tó wá jẹ́ sí wọ́n fa àìmọ̀kan wọ́n fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ nínú àkídàtù ahli sunnati wal jama'a àbí nínú manhajú ahli sunnati wal jama'a ǹjẹ́ wọlé ká sọ wípé àwọn wọ̀nyí a fún wọn ní àwíjàre pé aláìmọ̀kan ni wọ́n látara ìmọ̀kan yìí táàfin ilẹ̀ fún wọ̀nyí àwa ní gbé ìdájọ́ lé wọn lórí à nítorí pé a rí pé aláìmọ̀kan ni wọ́n ǹjẹ́ ilé báyìí ǹjẹ́ à ó wọlé nínú manhajú ahli sunnati wal jama'a òun náà nìkan tí à ń gbéyẹ̀wò ní àti àná náà àjẹ́kọ́lá wípé ọ̀rọ̀ yìí pé sí a máa fún àwọn èèyàn ní àwíjàre pé aláìmọ̀kan ni wọ́n táwa ti torí báyìí táà ní gbédàjọ́ lé wọn lórí lórí nǹkan tí wọ́n ṣe tí ò dá nínú ẹ̀sìn ọlọ́wọ́n a ní ọ̀rọ̀ yìí àwọn àfáà súnnà ọ̀nà méjì ni wọ́n pín sí lórí ẹ̀ àwa ní ìkéní kejì nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹni tí ó bá sọ à ní ti torí ẹ̀ ká sọ pé oníbídá ni a kí ń pèyàn lóníbídá nítorí ìkéní kejì ọ̀rọ̀ yìí nítorí pé mas'ala kan ni tó yẹ sí pé ẹnu àwọn àfáà súnnà ẹnu ọ̀sọ̀kan lórí ẹ̀ ẹnu òkò lórí mas'ala náà ṣe lè ló fà ló fi jẹ́ sí pé irú àwọn masáìl irú àwọn ọ̀rọ̀ tó bá rí báyìí àwọn àfá súnnà wọ́n máa ń dẹwọ́ ń bẹ̀ wọ́n máa ń dẹwọ́ ń bẹ̀ wọ́n ní pé ẹni kẹkẹ ló ní bídá nítorí pé bọ́yá ó mú eléyìí tí ó hàn sí tó dẹ̀ rí pé òun ló dúró dédé jù láti fi sin lọ́wọ́ ba so nítorí ẹ̀ wọn ní títorí ẹ̀ká sọ pé ẹnìkan jẹ́ oníbídà nínú àwọn masá ìlú yìí sàwásàlàyé pé ọkùnrin èèyàn tiwa yìí Muhammad bin Ali Jabata tó jẹ́ tiwa ń bí báyìí alóhun ti ẹ̀ nǹkan tó wọ́n ń sọ ó máa ń yapa sí nǹkan tí àwọn ahlu jama'a wà lórí ẹ̀ pé pín sí méjì lórí mas'ala kan lórí ọ̀rọ̀ kan tí ẹ bá rò kí bọ́yá àbí ọkùnrin olórí kókún yìí àbí bọ́yá ibi gbólóhùn ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́ ni tí ẹ rò kí bọ́yá àbí ó ti ẹ̀fẹ́ jọ wọ́n tí ẹ bá padà gbé ọ̀rọ̀ yẹn

ó làwá ń gbé àwọn ẹ̀rí ọkùnrin jàbátá yìí àwọn ìrújú ẹ̀ tó ń pè lẹ́rí tẹ bá nígbàmí ta bá pè lẹ́rí a ń pè lẹ́rí nítorí tó ń fún rẹ̀ ń pè ní kẹsẹ̀ pé nǹkan ẹ jẹ́ ẹ̀rí tí kẹ bá sì ìrújú kò sí ẹ̀rí rárá ìrújú ni torí pé ìmọ̀ gbọ́ bákanáà ìmá tú àdísù annabi pẹ̀lú fẹ́nú ìmá tú lójú ọ̀nà táwọn khawariji máa ń gbà tú kéwú òní gbà tú yẹn kìí lójú ọ̀nà tí ahlu sunna wal jama'a gbàgbọ́ ni nìyẹn tó yẹ báyìí nìsìn tó ló fi jẹ́ sí pé gbogbo àwọn àgbọ́yé tí máa ń mú tó fi yapa yìí ẹ̀rí pé àgbọ́yé yìí kankan tẹbárí tí bá ń ka kan tí ń tira tíra àwọn àfáà súnnà tẹ́rù pé ń àfáà súnnà báyìí wallahi alazim ọ̀tọ̀ ní nǹkan táwọn àfáà súnnà ń sọ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ yóò kẹ máa ka àwọn tíra yẹn yóò dẹ̀ máa tú sórí ìfẹ́nú ẹ̀ yóò dẹ̀ máa tútù kútù fi gbogbo a ma ẹ wo nǹkan tọkùnrin yìí tó ń túfáyé ọmọ ma máa sí àwọn nǹkan yẹn láti lè fi dá ìrújúlẹ̀ fún àwọn tí ó jẹ́ olùtọ́sígbọ́ rẹ̀ sorú ẹni mas'ala tá wà lórí èyí olóhun òmú al'adhur bil jahl òun òmú excuse fún èyàn lórí ọ̀rọ̀ àkídà so ọwá ní àwọn ìrújú tó gbára lé nínú àyà Qur'an àti sàlàyé àwọn orújú tí ó gbára ilé náà àyà Qur'an lánàá náà nínú àwọn ìrújú tó wá gbára lé nínú hadith wa nabi sallallahu alaihi wasallam òun náà ni àwọn ilé tí a fẹ́ gbéyẹ̀wò lónìí náà nínú ni lórí nǹkan tó ṣe yìí kọmà káwá ti torí àìmọ̀kan rẹ̀ yẹn káwá ní òun ní ọ jẹ́ in tí ó kọ̀ díwa láti mọ́ pè ní kéfèrí yóò jẹ máa ní ẹ̀hún mímọ̀wá ní ìtẹ̀kfír àwòmáà ní ẹ̀hún من موانع التبديع أو مانع yóò jẹ́ nǹkan kan nínú àwọn nǹkan tí ó kọ̀ fún wa ká má pè ẹni ẹni kéfèrí àbí ká lónìí bídá àbí ká ní ẹlẹ́ṣẹ̀ pẹ̀tọ́rí pé ó jẹ́ láìmọ̀kan nípa ìdájọ́ nǹkan tó ṣe yìí wọ́n ní àwọn hadith wọ̀nyí báwo lẹ́yìn fẹ́ yanjú ẹ̀ a máa tẹnumọ́ gan dáadáa yóò ní ẹ ọya ẹ̀sọ fún wọn hadith bàbá nẹ́bí àti yà nẹ́bí ẹni kan yanjú sallallahu alaihi wasallam àti ìyá nàbí sallallahu alaihi wasallam òun ní ẹ̀rí wípé àkí mú àìmọ̀kẹ fún èèyàn à nínú ọ̀rọ̀ àkídà pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ kèfèrí àbọ́jẹ́ṣẹ́ ẹbọ irú ẹni báyìí àlè mú àwọn àìmàkà fún àìmàkà ò ní jẹ́ nǹkan tí yọ́kọ̀ dí wa láti mẹ́gbẹ̀dájọ́ lé lórí nítorí pé àìmàkà ń kọ́ kò wọlé nínú ọ̀rọ̀ àkídà ó ní ẹ̀rí lórí ẹ̀ òun ni hadithu abawaihi nabi sallallahu alaihi wasallam a hadithu àwọn òbí annabi méjèèjì bàbá àti sallallahu alaihi wasallam báwo ni hadithu náà hadithu yìí ń bẹ nínú sahihu muslim alákọ̀ọ́kọ́ hadithu wa bá nabi sallallahu alaihi wasallam hadithu anas bin malik ni radiyallahu anhu anas bin malik sọ wípé جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أين أبي ọkùnrin kan wá bá nábi sallallahu alaihi wasallam ọkùnrin wá bèèrè lọ́wọ́ nábi sallallahu alaihi wasallam pé aina abi níbo ni bàbá mi wà ẹni yìí sì bàbá rẹ̀ ti kú ó wá fẹ́ ma ni bàbá wà lọ́dọ̀ Ọlọ́run Ọba Ànábì sallallahu sọ fún pé fi náà bàbá wà bàbá wà ìgbà tí arákùnrin wá tọ́kọ̀ pàkọ́ tí ń lọ dàá anábi wá pé anábi wá sọ fún pé inna abi wa abaka fin nar dájúdájú bàbá mi àti bàbá rẹ̀ àwọn méjèèjì náà náà jọ wà náà anábi sọ fún bẹ́ẹ̀ so hadithu yìí hadithu lálàáfíà ni ó jẹ́ sí pé al-Imam Suyuti al rahimahullahu ta'ala wọ́n gbìyànjú láti a wá àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan sí hadithu yìí lẹ́sẹ̀ tí wọ́n yìí rẹ́bí sọ pé hadithu yóò lálàáfíà ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn lórí àti wá ẹ̀sùn sí hadithu yìí lẹ́sẹ̀ ìgbìyànjú kan tó pé kò wọlé ni tó pé hadithu náà ó lálàáfíà dáadáa so ibá ní sí àdísù náà lálàáfíà dáadáa gan sòkè wá sí alìmáàmù Suyuti àkéésà wọn nìkan ni wọ́n takú wípé à yọ́rọ̀ o àdísù yíò kò lálàáfíà o a lè gbà kí ọba nẹ́bí mẹ́nu náà o báwo ni yóò ṣe wá wọnú etí yàn etí wò lè yẹ́ fẹ́ fi bá wa gbọ́ bí ọba nẹ́bí mẹ́nu náà ànẹ́bí sallallahu alaihi wasallam bọ́lọ́ alimamu Suyuti wọ́n wá tó gbìyànjú wọ́n mú àwọn àhàdìsù mẹ́wàá tó ẹ́sì pé kódà maudu'i ni àwọn àhàdìsù ẹ́sì pé wọ́n pa ọ̀rọ̀ ẹ̀mà nẹ́bí sallallahu alaihi wasallam ni tí wọ́n bí ń fẹ́ tẹ́yìn bẹ́ fi rinlẹ̀ wípé ànẹ́bí ń kọ́ o ó padà jí bàbá rẹ̀ àti yá rẹ̀ nínú sàárè gbà tó jí wọn ó wá nǹkan tó fà oníkẹ́ àdìmọ́mù Suyuti Sufi ni wọ́n ṣe bá nísìn so ẹ̀yìn náà ti ma irú àwọn nǹkan tí ó lè jáde nírú àwọn àyè báyìí alìmọ́mù Suyuti hafiz imamun kabiru fil hadith imamun ńlá ni wọ́n nínú hadith alhafiz Suyuti gbogbo àwọn àbá súnnà ni wọ́n gbà fún wọn nínú ma hadith alhafidu suyuti àgbàfà ni wọ́n olùmọ́nlá ni wọ́n inú àwọn tí wọ́n dáàbòbò hadith wa nabi sallallahu alaihi wasallam tí wọ́n dẹ̀ dáàbòbò ẹ̀sìn láti lè ṣe àfọ̀mọ́ ibi táti ma mú ẹ̀sìn wa ìpìlẹ̀ ibi táti ma mú ẹ̀sìn wa kámọ́bà múmù kú mú kámọ́mà pìlẹ̀ sí nínú wọn ni alimamu suyuti wa alhafidu nígbà bí alìmáàmù Suyuti ìmáàmù kẹbírùn hafiz pé èèyàn dáadáa ni wọ́n àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ibi tí wọ́n bá ti sàfisé àníṣe kí ni àníṣàláìmọ́ sàìsé wọn àníṣàláìmọ́ sọ pé à ah, wọ́n ṣe wọ́n sàìsé bí torí pé gbogbo ọmọ nẹ́jẹ̀ aláìmọ́ pàwátá kò sẹ́ntí ò sí tí a bá débi tí a ti ń sọ̀rọ̀ nípa bí ọkùnrin olódò yìí tí ó kankan mọ̀ nínú ẹ̀sìn yìí Muhammad bin Ali Jabata olórí kókó yìí tàbá débi títí ń ṣe tàjárù títí ń ṣe ìláyà tí ń pe àwọn àfá ẹ̀sìn ní kéfèrí insha Allah ta'ala ma mú àwọn àlàyé wá ní fòsíwẹ́ lórí ọ̀rọ̀ al-imam hafiz as-Suyuti al-imam al-hafiz as-Suyuti àti anhum ó ní pé kèésà àwọn méjèèjì nìkan ni ọgbàlérò àtàwọn míì bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àti nǹkan táwọn àfà súnnà ọ̀píbàtàn lápapọ̀ láì ní àyàfi tó sọ nípa wọn kẹwàá máa wo nǹkan tí ọkùnrin burúkú olórí kókó yìí ti ń sọ nípa wọn òun kàn pè wọn kéfèrí lọ ni tí ó bá ní sí yìí so eléyìí báyìí kò yà wá lẹ́nu nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà a mọ̀ pé àkídà àwọn kọwàrí jẹ́lẹ̀ tó ń pèpè káàkiri ayé bọ́n ṣe máa ń pè àwọn èèyàn ní kéfèrí nìyẹn bọ́n ṣe máa ń pè àwọn mùsùlùmí ní kéfèrí nìyẹn ẹbí léèrè wípé nínú àwọn àìmẹ́tul huda nínú àwọn àfáà súnnà gbogbo àwọn tí wọ́n wá lẹ́yà alimamu suyufi ṣe pàwọn tí wọ́n wá síwájú alimamu suyufi ṣe pé wọ́n mọ̀ pé ẹnìkan bẹ láyé jíjẹ́ suyufi tó ní ahmed lórí àsuyufi ẹni máa ẹ̀sẹ̀sì ọ̀rọ̀ imam shafi'i lórí asuyuti nítorí pé àwọn wọ̀nyí alimamu alhafiz asuyuti wọ́n tí ìdáyé ní gbogbo àtàwọn ilé iṣẹ́ mi àmọ́ lẹ́yìn tí alimamu suyuti tí wọ́n wáyé gbogbo àwọn àfáà súnnà pátápátá tó wá lẹ́yìn wọn ẹ bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ta lẹ́ni náà nínú wọn tó gbàgbọ́ yé pé alimamu suyuti

kúò níbi ìgbàkànjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àfáàyẹ torí bí àfáàyẹ ṣe tóbi tó lójú wa nítorí ẹ̀nà tó mọ́ sára ìkéé ṣe wípé nítorí àti járáǹkì àfáàyẹ kọ́ kéṣe pé nítorí àti bìlítù àfáàyẹ kọ́ kéṣe pé nítorí àti yẹ̀yẹ́ àfáàyẹ kọ́ tí kèé bá ṣe pé nítorí àti jẹ́ kí àwọn èèyàn sá fún àṣìṣe yẹn eléyẹ̀ nìkan ni rọ́rọ̀ ó nìkan ni èròǹgbà àwọn àfáà tó mọ́ sàlàyé àwọn àṣìṣe àwọn àgbààgbà fà báyìí ibi tó bá ta ìṣe so ibá ní sí wallahu a'lam náà hadithu yí hadith tó lálàáfíà ni rọ́gbà unúfi almutasawwifa kódà àwọn tí wọ́n jẹ́ onúsúfí wọn bá mọ́fẹ́ gbá ibá ní sí so hadith tó lálàáfíà ni anábi sallallahu alaihi sọ fọ́kùnrin pé inna abi wa abaka fi nnar ìntọ́bà wà débẹ̀ ìntọ́bà wà débẹ̀ o ní nítorí ọ̀rọ̀ ta fẹ́ yanjú ìtorí pé ọkùnrin Muhammad bin Ali Jabata yìí a máa mú wáyé jẹ́ bí ẹ̀rí ìntọ́bà wà débẹ̀ nìyẹn ẹjọ́ ọ̀nà sáwọn ìdìn tó rẹ̀ ló fi jẹ́ pé tí ẹ bá ṣe pé ọ̀rọ̀ bá débẹ̀ inú àwọn ẹ̀kọ́ ta ńlá tó ti mọ̀ ẹ̀dàkọ̀ jẹ́ sáré ní àwọn táwọn àbá súnà máa sọ̀rọ̀ pé bàbá nẹ́bí wà núná yà nẹ́bí wà núná kìí ṣe pé wà sí tó wà gbé bọ́ta náà bá sínú àwọn pé bàbá nẹ́bí o ẹ̀dàkù eléyìn kí ni kí la fẹ́ gìn níbẹ̀ ẹ̀dàkù kí láǹfàní sí ẹ̀fẹ́ sí wá nínú ọ̀rọ̀ àkídà àmọ́ gbogbo àkígbà tí àwọn àfáà bá wọ́n so àmọ́ ashabul fitna àwọn fitna àwọn fi ṣe mọ̀ọ̀dúrù ni of discussion nítorí pé wọ́n sáfẹ́ ṣe gíní wọ́n sáfẹ́ máa nám wọ́n sáfẹ́ máa sàṣe hàn wọ́n sáfẹ́ máa ṣe bí pé ìmọ̀kan bẹ lọ́dọ̀ àwọn táwọn fẹ́ gbé jáde àbáwọn làwọn láyà láti máa sọ̀rọ̀ ṣe bá ní sí àbí àwọn làwọn ṣe kíní kan so àbí gbogbo àwọn nǹkan tó bá wù kó pamọ́ sínú ẹ̀mí wọn tán ti torí ẹ̀sìn nǹkan wọ̀nyí ala kulli hal tọ́rọ bá débẹ̀ àwọn àbá súnmọ́ yàn wọ́n dẹ̀ sàlàyé tó jẹ́ òdodo lórí ẹ̀ àmọ́ tọ́rọ̀ ọba débẹ̀ tọ́rọ̀ ọba lọ síbẹ̀ tó kéése tí a wà gbé wà sí bọ́ta sí tó wáyé pé òun lámọ́ wá káàkiri ayé káàkiri dáma polongo káàkiri yíò wá jẹ́ ròdùnú àwọn wá jẹ́ nǹkan ayọ̀ nǹkan tó yẹ́pà nẹ́bì sallallahu alaihi wasallam ń sunkúnlé lórí anẹ́bì náà ẹ́ sì nípa anẹ́bì ibi tẹ́tì because ọkùnrin mọ́mọ́mọ́ stage wà sí nítorí ọ̀rọ̀ ìnífà lọ́kùnrin burúkú yìí yóò àwọn ọmọ stage wá sí pé bàbá nẹ́bí ìyá àkílódé tó bá hùn èmi ọ̀tẹ̀ yóò èmi ọ̀tẹ̀ yá bàbá nẹ́bí kò nídi anẹ́bí gẹ̀ẹ́ lérí kọ́ sọ oríláyé tí èbá ṣe jọ́ tí ẹnìkan wá bèèrè pòṣíṣẹ́ bàbá rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀kan tánẹ́bí sọ lẹ́ni ẹ kéṣe tánẹ́bí wá bọ́ tàjọ́ bá sọ pé so ẹmẹ́ o èmi ò ní tẹ́yọ bàbá mi bẹ̀rù náà bàbá mi èwo ni gbogbo àìní àìnílàkáyè anábìgun kí ń sọ tí è bá ṣe nítorí nítorí nǹkan kan tánàbì kẹfẹ́ lára ọkùnrin pé anábìwá níwà mọ́wùlẹ̀ bá ń jẹ́ tó bá hùn àjọ káǹkó rẹ̀ ní sẹ́m̀pé tó bá ìsì jáǹkó pé ah, kí ni wọ́n lọ fẹ́ ọdọ̀ èmi tí wọ́n rí ànẹ́bì ọlọ́run gẹ́ńkọ́ nígbàtí wọ́n ń sọ wípé èmi gẹ́gẹ́ńkọ́ iná àdíwá abẹ́kàfin náà ìgbàtánẹ́bì kò sí inú bí tánẹ́bí ó ti wá lọ sí tánẹ́bí ó àbá àtàjọ́ àmà aṣọ báwọn èèyàn pé so bàbá mi o bàbá mi so èmi o sekini o bàbá mi bẹ̀rẹ̀ o èmi ọ̀rẹ́ yẹn tẹ́ o èmi tẹ́ tẹ́ mi èmi ò ti ẹ̀rẹ́ tẹ́ o <laughs> <laughs> inú gbogbo kí ni gbogbo rú àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ báyìí eléyìí ṣe dáwà sàlàfíyà wallahi eléyìí ṣe dáwà ní súnnà nínú àwọn àfá sálàfò kí ń ṣe báwọn <coughs> wọ́n ní dáwà àwọn kọwàríjì ni ẹ tó <coughs> ló fi jẹ́ sí pé intanẹ́fà yọ́ bẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wasallam gan kò sọ pẹ̀lú ìdùnnú torí kìí ṣe nǹkan ìyẹn gan kẹ́ẹ̀sì padà wó ti yá Ànábì ta níjọ́ tánẹ́bí sallallahu alaihi wasallam sọ ẹ̀nà ànẹ́bí bú sẹ́kún ni kéèṣe nǹkan dùnú ó dẹ̀ ní ìdí tọ́fà tánẹ́bí fi sọ ẹjá tètè mú wákà rán ẹjẹ́ papọ̀ ànẹ́bí ní ista'zantu rabbi an azura qabra ummi fa azina li ànẹ́bí ni mo wá ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́ọ̀ba kíkọ́ ọlọ́ọ̀ba kọ́ yọ̀ǹda fún mi kí n lọ sí àbẹ̀wò sí sáré ìyá mi fa azina li ọlọ́ọ̀ba yọ̀ǹda fún mi bí kí n lọ wasta'zantuhu an astaghfira hadithi ibn sahih muslim bákanáà

o ní pé gbàtà nẹ́bí dé sàárè ìyá rẹ̀ anẹ́bí kà bú sẹ́kún ni fàháyíyájá man haulahu alẹ́lbùká àwọn tó wà lẹ́gbẹ̀ anẹ́bí abubakiri Umar àwọn tó wà àwọn sọ̀hábà anẹ́bí ẹkún anẹ́bí ó kẹ́kún àwọn náà àwọn náà bẹ̀rẹ̀ sí ma sọkún sàmgbé táwọn bá kí sọkún kí láwọn abubakiri ọmọ wò <laughs> ẹkún ti yánu ẹkún yá nìyẹn torí pàwọn nífẹ̀ẹ́ anẹ́bí kọjá ọ̀tọ́ wọn lọ́rùn kẹ́mi wọ́n bọ́ kánẹ́bí sì máa wà láàyè lọ kódà ó tẹ́ wọn lọ́rùn kẹ́mi wọ́n bọ́ ju kí eyín ànẹ́bì kan lọ eyín ànẹ́bì lásán ànẹ́bì ò ní kú o wàláyé ó tẹ́ wọn lọ́rùn kẹ́mi wọ́n bọ́ ju kí eyín ànẹ́bì kan lọ bàtà wọn sọkún bàtà ànẹ́bì sọkún àwọn wọn understand question ló prompt yẹ kẹ́sẹ̀ tánẹ́bì stage wá sí ẹ̀dá E, mo emphasize kéré because ọkùnrin imọ́ stage wà sí lórí nípa kò sínú dáwà nẹ́bí nǹkankan ni mo sọ pàdà àbá súnnà wọn kí ń stage wà sí lórí nǹkan yẹn nǹkankan ni ó ṣe kí ni ó bí àwọn sahibul fitna kàjàbátá wa amsalihi àwọn onífìtínà bí ìjàbátá àtàwọn tó jẹ orú ẹ̀ tó yẹ pé wọ́n jọ nírò people of the like mind báyẹn àwọn ní máa ń ṣerú àwọn fasáàdù báyìí àwọn náà máa ń ṣerú àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ báyìí kò sínú lànà súnnà náà nígbà tí wá bí ànábì lè lè kí ní pọ́ lẹ́kún wá sọ fún wọn tí ń pa lẹ́kún wọ́n béèrè ni a ìrọ̀tàn ànábì wá ní àà ìsàlẹ́ntọ̀rọ̀ bí fa adìnàlì mọ́ wáyàn dáadáa lọ́wọ́ bá

kí ló jọ sàǹfàní báwọn òbí ànẹ́bì ó tó ẹgbẹ́ kò sí ozurbijan alìsirbijan kò sí nìyẹn nítorí àríṣùtawì <coughs> wọ́n tó mú kama òun náà ni hadithu ìṣẹ̀lẹ̀ abdullahi ibn juda'an jabato ni ibn jada'an kése jada'an juda'an wọ́n gbà nǹkan mọ́ mọ́ ń gbọ́ lẹ́jọ́ rẹ̀ kan lónìí á onítọ̀ oní látàrífà ọlọ́ọ̀bá látàrífà aṣíwátakò fáúkà fáúkà sáútì nàbí wà ìsìnkú tẹnuwa fáúkà kò sínú kéwú láyé wàláì fáúkà fáúkọ̀ ní fáúkọ̀ oní látàrífà aṣíwátakò fáúkà fáúkà sáútì nàbí kéèsẹ̀ kan lówí alkùránì gan kò ríríkà ní ẹgbà alkùránì síwájú kọ́ Eh, falamma àdágú àdágà láhù kùlúbàhù sọ́rọ̀ ni falamma zágú àdágà láhù ó falamma àdágú àdágà láhù kùlúbàhù sọ́rọ̀ sí ni falamma zágú àdágà láhù kùlúbàhù níta yẹ́ fàyọ́ ni <coughs> Abdullahi ibn Abdullahi ibn Abdullahi ibn tọ́nà bá jí ó múlò rẹ̀ yóò jẹ para múlò rẹ̀ ó sì lè mẹ́rin múlò tọ́rá hàn ti bàjẹ́ náà wọ́n ní ebí Aisha lọ bèèrè lọ́wà Nabi sallallahu alaihi wasallam dúkì Abdullahi ibn Jud'an kana yasilu rahim a máa so ẹbí pọ̀ a sì máa tọrẹ Aisha wá ka orísìírísìí ìran dáadáa tí Abdullahi ibn Jud'an máa ń ṣe ẹni yìí sì ní Aisha wọn sọ fánàbí pé ẹni yìí síwájú kọ́ tó gbíọ̀dí ló ti kú gbogbo àwọn nǹkan tí ń ṣe sí yóò ṣe láǹfààní sí yóò ṣe láǹfààní sí ọ̀sọ̀dọ̀mà jẹ́nà Ànábì ní kò lè ṣe láǹfààní o Ànábì ní torí pé lè annahu lam yakul yawman rabbi ighfir li khati'ati yawma yaqumul hisab Ànábì ní torí pé kò ní so yíba ní sí yìí bákanáà a mìntí ìgbọ́kó mú yẹn wá rí náà bọ́yá kí n ti ẹ̀mọ́ mú wá ń gbà tí ò ní mú tí ò ní tí è mú wá Abdullahi ibn Luhay al-Khuzai ilé tánàbí sallallahu alaihi wasallam ní òun rí nínú náà tí wọ́n fún rẹ̀ ńlẹ̀ yẹn tí tọ́wá ń dòrò pàwàrà náà so yíba ní sí yìí so àyẹn náà lára àwọn tó ti kú síwájú kan tó gbà nẹ́bí sallallahu alaihi wasallam di lójíṣẹ́ ni gbogbo àwọn eléyìí báyìí ó ní tó bá yẹ pé al-udhr rijal máa ń bẹ ni ṣe bí wọ́n ti gbé wọn ṣe bọ́n ti kú síwájú kan tó gbà nẹ́bí dìde so yẹ́ bá ní sìn yìí so aláìmọ̀kan ni wọ́n tó ń ti bẹ́ẹ̀ àìmọ̀kan ò ṣe wá Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n dẹ̀ sàlàyé ẹ̀mùsífẹ́ sàlàyé yìí nínú tíra wọn tán pè ní al-mawsu'a mawsu'atu al-Albani fil aqida mawsu'atu al-Albani fil aqida tabala wọnú tíra yẹ ibi tó ti ń sọ̀rọ̀ nípa a ìdájọ́ wípé ṣe àlè fún yẹ ní excuse sáàlè fún yẹ ní al-udhr rijal so ibẹ̀ náà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ahlul fatra àwọn tí wọ́n sẹ̀mí láàrin àsìkò kan tó yẹ sí pé kò sí ànẹ́bì kakata gbẹ́dìde fún wọn kò sí àdẹ́bì kakata gbẹ́dìde sí wọn kó lọ jíṣẹ́ fún wọn wọ́n wá sẹ̀mí láwọn àsìkò yẹn sí tán fi kú bóòlù ọlọ́wọ́ bá lè tó lè sọ̀rọ̀ wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà bẹ̀nà tí wá yẹjú ọ̀rọ̀ àwọn táwọn wí bàbá nẹ́bì ni o ìyá nẹ́bì ni o Abdullahi ibn Juda'an ni o àti àti abdullahi ibn amr ibn luhayi al-khuza'i wọ́n yí sàlàyé gbogbo àwọn tó jọ bẹ́ẹ̀ náà nǹkan tí ó yí ọkùnrin yìí ó ní wípé bàbá nẹ́bí sallallahu alaihi wasallam tó ń pè ní jáhìlù yìí tó ní kò sí ṣẹ̀ríà kankan tí ó jẹ́ ọ̀ranyàn lé wọn lórí kí fi kú tó ti bẹ́ẹ̀ wọ́n wọ́n náà nítorí wọ́n sì jẹ́ kéfèrí àti wọ́n sì jẹ́ aláìmọ̀kan so a jẹ́ sí pé kò sí ọ́nà ìbìjáàlì ní ẹlẹ́fẹ́ jẹ́ sí pé ẹlẹ́fẹ́ ìbìjáàlì ọlọ́wọ̀n bá lè kẹrẹ òmú fún wọn gbogbo àwọn eléyìí tó ń wí Sheikh al annabi Ibrahim mílà nẹ́bí Ibrahim lọ́wà lórí wọ́n gbà yẹn ẹjọ́ ọ̀dá ma ń sìn wọ́n ti gba nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam dìde láàrin wọn bet àwọn Lárúbáwá ń gbà yẹn lórí mílà nẹ́bí Ibrahim lọ́wà àti mílà Ismail alayhi salatu wassalam alayhi salatu wassalam so nítorí ẹ̀ ló fi já sí wípé lásìkò wọn yìí mílà

níbo mẹ́na millata ibrahim hanifa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayá kùrán tọ́nà ọba alíká sí jẹ́ kó wáyé pé ọlọ́ba alíkó tó máa pàdánàbì láṣẹ pé kó máa tẹ̀lé mílà anábì ibrahim ẹ̀tí ọ̀rọ̀ sábà ń sìn nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn lárúbá orí mílà inú wà òun náà pè ní hanafiya so adẹ̀ ti mọ̀ yí pé ọlọ́ba alíká sí kó wáyé pé anábì àwọn Lárúbáwá ń gbà yẹn sì wà lórí mílà nẹ́bí Ibrahim so àwọn bàbá nẹ́bí àti ìyá nẹ́bí ní wọn tẹ̀lé mílà yẹn wọ́n jẹ́lẹ́bọ kèésa láì ni wọ́n nítorí pé lásìkò yẹn àwọn tó sì wà lórí mílà yẹn tán jẹ́ mùsùlùmí wọ́n sì ń bẹ lórí ilẹ̀ ló fi jẹ́ pé Sheikh Al-Albani jẹ́ kó yọ wípé ló fi jẹ́ pé wọ́n gbà yẹn àwọn àwọn Lárúbáwá ṣe hajji ń gbà náà síwájú kan tó gbà nẹ́bì dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ń ṣe tó ẹ́ sí pé lórí mílà nígbàtọ́nà bá ní kí ó sì gbá nẹ́bí jìnà dédìdé náà lórí mílà yẹn lọ gbèdìdé lórí ṣe bá nìsìn so ó túmọ̀ sí pé bàbá nẹ́bí àti ìyá nẹ́bí dáẹ́wà anẹ́bí Ibrahim àti mílà anẹ́bí Ibrahim ó ṣe kí ni ó dọ́dọ̀ wọn àwọn tó dẹ̀ jẹ́ ẹni ire nígbà ni wọ́n wà lórí ilẹ̀ tí wọ́n kú lórí tawhid gbogbo wọn sì ní bí wọ́n ṣe rí nìyẹn àyàfi àwọn tí wọ́n ṣe kí ni tún ẹgbánú wọn àwọn ni bàbá nẹ́bì ìyá nẹ́bì abdullahi ibn jud'an àti abdullahi ibn amr ibn luhay al-khuzai àti àwọn tán jọrú wọn bẹ́ẹ̀ ló fi jásí pé nínú hadith tó wà ní bukhari ó wà ní muslim náà tó ẹ́ pé òun lálákọ́kọ́ tó bọ̀ yàrọ mílà tó yí mílà Ismail padà ó ní kí ni o ó ní Amru bin Luhay al-Khuzai nítorí rẹ̀ fi yá sí pé nínú ná lẹ́yìn tó wọnú ná tán wọ́n ìfún rẹ̀ ń wọ́lẹ̀ káàkiri báyìí ń wọ́fún rẹ̀ káàkiri tó ń dé orun pàwẹ̀yàn nítorí pé òun ni alákọ̀ọ́kọ́ tó sáyíyàbà so ala kulli hal ó jẹ́ pé yàí pé ìdí ń sọ nípa pé àwọn bàbá nẹ́bí àwọn ìyá nẹ́bí ẹ kò sí dára kankan ẹ torí pé wọ́n ti gba nẹ́bí dìde wọ́n ti gba nẹ́bí dìde kò túmọ̀ sí pé àwọn lárúbáwò sí lórí mílà kankan gbà yẹn àwọn tí ò kí ń ṣe lárúbáwà àwọn yahudi àti nasọ́rọ̀ sẹ̀gbọ́n wà lórí mílà nẹ́bí isa ànẹ́bí musa wọ́n wà lórí mílà nẹ́bí isa lẹ́yìn tánẹ́bí musa lọ́tán ṣe bá ní sí yìí so ọlọ́run ọba àlékẹ́ lọ́wọ́ dẹ̀ rán ànábì ẹ̀yìn sásáwọn lárúbáwá yóò argument ẹ̀ ní ẹ̀wọ́ yóò ní tó tọ́bá yẹ pánẹ́bì ẹ̀yìn sá ni ọlọ́run ọba àlékẹ́ lọ́wọ́ rán sáwọn lárúbáwá àwọn bànú Ísírẹ́lì nìkan rán sí Isma ànábì Ibrahim inú àwọn àmbìyà ù tọ́lọ́run ọba àlékẹ́ lásìkí ni tọ́lọ́run Arab Ismail ni lórí ṣẹ̀ríà rẹ̀ ni gbogbo lórí ṣẹ̀ríà rẹ̀ dẹ̀ ni wọ́n wà àwọn èèyàn dẹ̀ ń bẹ lásìkò yẹn tó jẹ́ nire kódà yàtọ̀ fún gbà yẹn gan ló fi jẹ́ sí pé lásìkò síwájú kẹ́sọ́gbà nẹ́bí sọ́lọ́sọ́lám di lórí ṣe àárí àwọn tí wọ́n kí wọ́n ṣẹbọ rí nítorí kíni nítorí mílà hànàfíyà tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni Abubakar Siddiq Abubakar Siddiq kò ṣẹbọ rí tó bá jẹ́ sí pé tó bá jẹ́ sí pé tó bá jẹ́ pé tó yọ̀ bá yí ọ wípé lásìkò ká tó gbé ànẹ́bì dìde gan àwọn èèyàn tán wà lórí hànàfíyà ń bẹ àwọn èèyàn tó yẹ́ so ibá nísìn àwọn ẹni rẹ̀ ń bẹ ńgbà yẹn tí wọ́n dẹ̀ wà lórí ẹ̀sì Islam àbí tó fẹ́ sọ fún wa nísìn ni pé síwájú kan tó gbà lẹ́bì jẹ́ gbogbo alárabáwà kèfèrí ni wọ́n ọmọ náà ni gbogbo wọn aina dẹ̀lì níbẹ̀lẹ̀ ríwà ẹ̀sí ọ̀nà dáma yìí sí pàwọn lárabáwà wọn lẹ́sìn síwájú kan tó gbà lẹ́bì dìde lálàlàlà àwọn lárabáwà lórí mílà Ibrahim ọkàn jẹ́ pé ẹlẹ́bọ wà nú wọn àwọn tí òfin ṣẹlẹ́bọ wà nú wọn ni ẹjọ́ dáma yìí sí àwọn ẹlẹ́bọ náà pọ̀jù dé <coughs> ó sì bá yìí sí so ala kulli hal pẹ̀lú eléyìí báyìí ṣubha rẹ̀ tó gbára lé nípa bàbá nabi sallallahu alaihi wasallam àti ya nabi sallallahu alaihi wasallam àti abdullahi ibn juda'an a ẹ̀rí pé eléyìí báyìí ẹ̀rí pé ó ti wó pẹ̀lú nǹkan kékeré tó ẹ́sì pé ó rọrùn gan àmá bó ṣe rọrùn tó yẹ kò yé nítorí pé kò kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo nǹkan tó bá wù kó rọrùn tí èyàn bá ti ma kò rọrùn náà ni in tí ma kò rọrùn ni nítorí ọlọ́pàá ló fi yáyí pé kò rọrùn fún ọkùnrin yìí nítorí pé kò kẹ́kọ̀ọ́ kò dẹ̀ mọ̀ nǹkan tí àìmọ̀ tó wà lábẹ́ ọ̀rọ̀ tí ó fi ń ṣe rújú fáwọn èèyàn yìí ni sísú wálá kúrì hàl ó jẹ́ kó yáyí pé gbogbo àwọn ẹ̀rí tó máa mú wá kò ń jù báyìí náà lọ lórí ọ̀rọ̀ àyẹ̀wòsù rijal tó fi ní kò sínú àkídà gbogbo tó máa ń kó wálẹ̀ rí náà lélẹ̀ tó mú hadithul mithaq tó mú hadithul fitra tó mú gbogbo ẹ̀ tó jẹ papọ̀ tó ìwòròwòrò tó sọ̀sọ̀kúsọ tó dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn tán lọ́bàá tó bọ́ sí hadithu ọba ẹbá mi yẹjú ẹ̀ ẹ sọ fún wọn wọ́n rí yẹjú láti jọ́yẹ wọ́n rí yẹjú ṣe bá nìsí so ilé báyìí insha Allah ta'ala á ti padà ka tírà yìí fún wa nígbà tá a bá ń ka àwọn àfà àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa al-udhr bil-jahl ẹ̀ kí mo kọ́ sọ kíníkà lánàá mo ní ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú òdo náà ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú ìsọkúsọ náà káyẹ̀tẹ̀ mọ́ tó ka ibi tí àwọn ọ̀nà táwọn àfà pín sí àti báwọn àfà sí máa ń lò pẹ̀lú qadiyatul udhr bil-jahl wa 'adamul udhr wa 'adamul udhr bil-jahl ọ̀rọ̀ pé ṣé al-udhr bil-jahl wọlé àbí ọ̀wọlé káwá ka in táwọn ẹlẹ́kọ̀ọ́ ń sọ gangan kí làwọn ẹlẹ́kọ̀ọ́ gbára lé kí láwọn ẹlẹ́ẹ̀kejì gbára lé èwo ni ar-rajihu mas'ala naam ní ẹnu àsìkò tó kù ẹ jẹ́ kí lẹ́yìn tí a ti rí àwọn ẹ̀rí ẹ̀ tó mọ́ ń gbára lé tàjẹ̀ sí pé àwọn ẹ̀rí wọ̀nyí àwọn ìrújú kan ni tó ń pè lẹ́rí àwọn ìrújú kan jẹ́ pé awha min betil ó lẹ jùlẹ̀ aláǹtakùn lọ so ibá ní

tí ó mọ̀ pé iṣẹ́ kèfèrí ni tí ó mọ̀ pọ́rọ̀ kèfèrí ni tí ó mọ̀ pé iṣẹ́ ẹbọ ni tí ó mọ̀ pọ́rọ̀ ẹbọ ni tí ó mọ̀ pọ́rọ̀ bídíà ni tí ó mọ̀ pé iṣẹ́ bídíà ni kọ̀mọ̀ pọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ni kọ̀mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni tí èyàn bá ṣe èyàn ní àwíjàre pé aláìmọ̀kẹlìyàn pẹ̀lú àwọn àlàyé tá padà máa ṣàlàyé lórí ẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ náà lámọ̀ mú àwọn àbá súnnà máa ń jẹ́ kó wáyé pé ní àwọn ìlú kọ̀ọ̀kan àti ní èyàn kọ̀ọ̀kan sí èyàn kejì a lè mú fún èyàn kankan mọ́ fún èyàn kejì kí ló fà nítorí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ẹ́sí pé kìtàbà ti súnnà gbé kalẹ̀ táàmà wù pé ó so inshallah ta'ala padà mọ́ sàlàyé èyàn nígbà tí a bá ń sàlàyé ọ̀rọ̀ àwọn àfà bẹ̀tẹ́ ní kákọ́ gbé àwọn ẹ̀rí tí ọkọ́ wá lórí ẹ̀ <coughs> ọlọ́wọ́n bá alẹ́gẹ́ láti sàlàyé àwọn nǹkan wọ̀nyí oní ni àyà tí sheikh yahya al-hajuri ti mú wálá náyẹn àyà yẹn wà nínú suratul nisa ọlọ́wọ́n bá ní wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabili ọlọ́wọ́ bá alíkà sọ pé wà mẹ́yìn iṣẹ́ kìkìr rasul gbogbo ẹnikẹ́ni tó bá yapa nẹ́bí sallallahu alaihi wasallam tó pé al-mushaqqaqa hiya al-muharabatu wal-mu'akasa gbogbo ẹnikẹ́ni tó bá lòdì sí nǹkan tá nẹ́bí sallallahu alaihi wasallam gbé wá mahallu shahidi ni ẹ ayé bí tí ẹ̀rí tàǹsọ ẹ̀gẹ́ wà ni ẹ ọlọ́wọ́ bá ní wà rasul gbogbo ẹnikẹ́ni tó bá takò gbogbo ẹnikẹ́ni tó bá yapa ànábì ni ojóbìnrin ni ẹ́ ọjọ́ èèyàn dúdú ni ọjọ́ lárúbáwá ni ọjọ́ aláwọ̀ gbogbo òyìnbó ni man anybody tó bá kí ni tó min ba'di ma tabayyana lahu al-huda ẹwọn kan min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn tí ìmọ̀nà ti clear sí lẹ́yìn tó ti mọ̀ pé nǹkan yóò dá tó tún wá ṣe nígbà yẹn ni yóò tó jẹ́ ó túnmọ̀ sí pé tí ó bá ti mọ̀ ńkọ́ kò ní jìyà lọ́nà bàbá pé min ba'di min ba'di ma tabayyana lẹ́yìn tí ọ̀nà ti clear sí lẹ́yìn tí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ti hàn sí lẹ́yìn tí ẹ̀rí ti dúó wípé ìntánẹ́bí sallallahu alaihi wasallam tó ṣe lórí nǹkan yìí ni ìntánẹ́bí sọ lórí nǹkan yìí ni lẹ́yìn ẹ̀ tó bá tó wá ń yapa nẹ́bí lẹ́yìn rẹ̀ nuwallihi ma àwọn ọlọ́wọ́ bá àlékelọ́ pátì a sì dájú ẹ̀kọ́ nǹkan tó gbélé rẹ̀ lórí yẹn wa nuslihi jahannam ọlọ́run bá ní irú ẹni a wà fi wọ iná jahannam wa sa'at masira bá ní iná jahannama yìí dẹ̀ ó burú fún ẹni yìí a níbò padà sí lọ́dọ̀ ọlọ́run bá to buru Na mele wa min ba'di ma tabayyana lahul huda aje si pé qabla ay tabayyana lahul huda tí wájú kana ma tó clear sí Ọlọ́run ba le kele on ti biya je títí t'Ọlọ́run ba le kele ó fi ṣe kíni t'Ọlọ́run ba le kele fi gbé ẹ̀rí dìde lórí pẹ̀lú pé Ọlọ́run ba eléyìí báyìí ni súnnà ọlọ́wọ́ bá ló fi jásí pé ayà ẹlẹ́ẹ̀kejì tó ń sàlàyé ọ̀rọ̀ yẹn òun náà sàlàyé bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lè kẹsọ pé wa ma kunna mu'adhdhibin hatta nab'atha rasula wa ma kunna mu'adhdhibin hatta nab'atha rasula Sheikh Yahya al-Hajuri máa àwọn ọlọ́wọ́ a kí ń jẹ́ni tó máa ń fìyà jẹ àwọn èèyàn a ní fìyà jẹ àwọn èèyàn hatta nab'atha rasula títí tàbí pé òdíjẹ́ dìde sí wọn ipé kọlọ sàlàyé fún wọn pá burú ní nǹkan tó ń ṣe ẹ lẹ́yìn tó jíjẹ́ bá wá sàlàyé fún wọn tábá wá takú ìgbà láti kíni وما كنا معذبين حتى نبعث nab'atha rasula nígbàtí jàbàtà nígbàtí ó sàlàyé tí ó sọ ayá yìí ó ní àkáàmù ah, lọ́lọ́run sọ ń bẹ̀ wàláì ẹwà bá bí lè rẹ̀ pé ìgbò lọ́lọ́run ti sọ pá àkáàmù lòun sọ nínú ayá yìí ìtumọ̀ rẹ̀ ní pé ó ní ọ̀rọ̀ àwọn tí ìbájí sọ̀rọ̀ àkídà lọ́lọ́run sọ ń bí yìí

ewe la tajharu eh, la tarfa'u aswatakum fawqa sawti an-nabi o lo keko fawqa sawti an-nabi e ko na la re po apanleri e ajo ba mudhofa ji mudhofu ile ina silaha lin man da jabata o lo keko yo ma wa tu ya qur'an tukutu allah ba wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula allah ba ni awo a kí ń fìyà jẹ ẹni kẹ́kẹ́ àyàfi lẹ́yìn tàbá gbójìẹ́ jìẹ́ sí wọn tàbá wá takú gbogbo ìjọba wátá ni ló fi jẹ́ sí pé mo sọ yí pé kò sí ìjọ kan látorí ànábì Nuh alayhi salatu wassalam tọ́lọ̀wọ́ bá àlékílá parẹ́ àríkọ́lẹ́kọ́lọ̀ bá àlékílá kọ́kọ́ rán ànábì sí wọn náà ẹwọ ojú ànábì Nuh kọ́lọ̀wọ́ bá àlékílá tó pa wọ́n rẹ́ kí lọ́wọ́ bá ṣe fún wọn ẹlọ́ka Suratu Nuh ربي إني دعوت قومي ليلا, ليلا ونهارا فلم تزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا وإني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا gbogbo ọ̀nà lànẹ́bì núhù fi pè wọ́n sí orí ọ̀nà ọlọ́wọ́ bá ànẹ́bì núhù sọ fọ́nà bá pé ọlọ́run inni da'awtu qawmi laylan wa nahara mo pé àwọn ìjọ mi sójú ọ̀nà rí ọlọ́wọ́ bá laylan lóru mo ń pè wa nahara lọ́sàn mo ń pè wọ́n kò sí mo fi sinmi tí fi falam yazidhum falam yazidhum du'ahi falam yazidhum du'ahi illa firara àmọ́ gbogbo bí mo ṣe ń pè wọ́n tó sójú ọ̀nà Ọlọ́run ọba kò sí wọ́n láǹfààní kan mẹ́nà illa firara wọ́n sá fún mi ni wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wastaghshaw thiyabahum wa asarru wastakbaru istikbara gbogbo ìgbà tí wọ́n bá ti wá ń pè wọ́n fi adhanihim

mo pariwo sọ fún wọn mo sọ fún wọn jẹ́jẹ́ gbogbo ẹ̀kọ́ síkà tó sí wọn láǹfàní o summa inni a'lantu lahum wa asrartu lahum sirara bánẹ́bì inú hù sẹ́sẹ́ ni títí fá nígbàtí àwọn ọjọ́ rẹ̀ ọgbà lọ́lọ́ bá rí kẹ́sí gíní lọ́lọ́ bá pa wọn rẹ̀ torí kó wà máa kunna mu'azzibina hatta nab'atha ibi tí ńgbà tí wọ́n ṣe ńgbà tí wọ́n ṣe kójú òṣùwọ̀n náà ibi tánà bí inú ti bẹ̀rẹ̀ sí máa wá lórí abẹ̀rẹ̀ sí máa fi èpè lé fún wọn pé àwọn eléyìí ọgbọ́ Ọlọ́run Rabbi la taj'al 'ala al-ardi min al torí pé innaka intazarhum yudillu ibadak ní tí mo fi ní kọ́ ọmọ sẹ̀wọ̀n kù ní pé tó bá fi wọ́n lẹ̀ wọ́n ma sọ àwọn ẹrú rẹnu ni àwọn tó gbọ́rọ̀ sí mi lẹ́nu yìí wọ́n ma sọ wọ́n nù yudillu ibadak wala yalidu illa fajiran kàfàrọ̀ bó bá yìí tó bí mẹ́lẹ̀ ọ̀rọ̀ yóò bá ní ọká bí mẹ́lẹ̀ ó ó bí oró ni so bá ní sí so ala kulli bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹjọ́ tẹ́ bá lọ ka alkùránì pátá ìjọ ṣùháìbù nígbàtọ́lọ̀bà lè kárànù jíṣẹ́ sí wọn lọ́nà bàríkẹ́ tó pàwọ́n rẹ̀ àbí ìjọ sọ́ọ̀lì nígbàtọ́lọ̀bà lè kárànù jíṣẹ́ sí wọn lọ́nà bàríkẹ́ tó pàwọ́n rẹ̀ ṣe bá nìsìn ìjọ Hud nígbàtọ́lọ̀bà lè kárànù jíṣẹ́ sí wọn lọ́nà bàríkẹ́ tó pàwọ́n rẹ̀ ìjọ Lut nígbàtọ́lọ̀bà lè kárànù jíṣẹ́ sí wọn lọ́nà bàríkẹ́ tó pàwọ́n rẹ̀ ìjọ Yunus lẹ́yìn tọ́lọ̀bà lè kárànù jíṣẹ́ sí wọn tán gbọ́nà bàríkẹ́ tó pàwọ́n rẹ̀ àbí ni gbogbo àwọn ìjọ pátápátá ọlọ́run ọba àlékẹ́lá ò ní pa wọ́n rẹ́ pẹ̀lú mesak ọlọ́run ọba àlékẹ́lá kọ́kọ́ rọ́ òjíṣẹ́ sí wọn náà láti lọ sí ìkọ́mọ̀tì hujja lé wọn lórí torí pálá ìmọ̀kan ni wọ́n wọ́n máa tán ṣe nígbàtá bá wá gbọ́ lọ́lọ́run ọba àlékẹ́ tó wá pa wọ́n rẹ́ wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula tàbá tó gbé òṣìṣẹ́ jìde sí wọn tí kẹ́kẹ́ lọ sàlàyé fún wọn tán wá gbọ́ nígbà ní lọ́lọ́wọ́ bá rí tó tó wá pa wọn rẹ̀ nítorí pé kí ni o torí pé àìmàká ti kúò fún wọn húdà ti dé wá bá wọn ìmọ̀nà ti dé wá so ala kulli hal so Sheikh Yahya al-Hajuri wọ́n wá ní tàbá fẹ́ ma àwọn àlàyé tó wà lórí àyà yìí dáadáa wọ́n kí a lọ ṣe àtúpalẹ̀ tafsiru a ibn kathir rahimahullahu ta'ala lórí àyà yìí kádẹ̀ lọ sí àgbéyàwó tafsiru a imam muhammadu amin as-sinqiti al-imam muhammadu ibn amin as-sinqiti kálọ̀wó tafsiru wọn àwọn náà sàlà àwọn méjèèjì wọ́n sàlàyé lórí àyà yìí wọ́n dẹ̀ kó àwọn ẹ̀rí a sì ní gbẹ́dàjọ́ léèyàn lórí lórí tí bá ń ṣe ó dìgbà tí a bá tó rí wípé ìmọ́sídé wá bá àìmọ̀ká ti kú òfin tí ó bá wá gbà ìgbàyẹn ló tó sí kíni o ìgbàyẹn látọ̀ wá fìyà jẹ so ilé báyìí inshallah ta'ala ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ń <coughs> àtàwọn àyà Kùránì míì tó tún mú wá tó ráyà kùrán tó tún pọ̀ rẹpẹtẹ tó ń túmọ̀ sí pé ọlọ́run bá nígẹ́ lásẹ́ kò ń fìyà jẹ èèyàn àyàfi kọ́lọ̀n bá ní kápá tó fi náà òjíṣẹ́ sí èèyàn tó nípa ìmọ̀ká kúrò fún èèyàn ìmọ̀ ti déwá báyàn kíyàn tó ṣe gíní tí èèyàn wá takú tó fìyà jẹ èèyàn kódà tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà táwọn èèyàn bá ń ìmọ́jídé wá bá yí ẹ̀takú ni ní ó ní ma jẹ́ sí pé sí ẹ̀rípọ́lọ̀ ọba àlékẹ́lọ̀ ọ̀zọ̀ lámà yí o ẹ̀rípọ́lọ̀ ọba àlékẹ́lọ̀ òbò yí sí o ọlọ́run ọba àlékẹ́lọ̀ sàbòsí fún yí o tẹ́wà sọ pé àmà ní so gbogbo àwọn ẹ̀rí ẹ̀ alimamul eh, ta'ala àwọn náà kú àwọn ọ̀rọ̀ yẹn wá ta'ala a ma ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí yẹn àmọ́ síwájú kí á àwọn ẹ̀rí náà so jẹ́ kí a lọ síbi àyà kanáà tó jẹ́ sí pé a kò méjèèjì papọ̀ láti sàlàyé torí pé níbi àyà yìí náà ìgbà tí ṣe àyàlìmọ́ ìbìrì kẹfì rahimahullahu ta'ala tán sàlàyé àyà tí mo fẹ́ kà yìí náà à bákan náà ni wọ́n ṣe sàlàyé ẹ̀ pẹ̀lú àyà tí ó wà nínú àyà tí mo ké tẹ́ wa ma kunna mu'adhdhibina hatta nab'atha rasula òun ni àyà tí mo ti ké <coughs> tọ́lọ̀ ọba àlékẹ́lá sọ wípé ọlọ́run ọba àlékẹ́lá ò ní àwọn ìjọ kan rẹ́ pẹ̀lú zulmù wọn pẹ̀lú kó wọ́n ṣẹbọ pẹ̀lú kó wọ́n ṣe kèfèrí pẹ̀lú kó wọ́n ṣe lọ́wọ́ bá ṣe bá nìsìn àyàfi ìgbà tí àwọn ọba àríkára tó ṣe gíní tọ́lọ̀bà àríkára tó fi ẹ̀rí so eléyìí báyìí òní àyà tí mo lọ́wà nínú suratul an'am tọ́lọ̀bà àríkára sọ pé zálika allam yakun rabbuka muhlikal qura ذلك أن الله لم يكن رب آه ذلك ألم ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ọlọ́wọ́ bá lékájú kó yá pé ọlọ́wọ́ bá ní òun fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn àtàkọláàn àtàwà àjẹ̀nú àtàwọn èèyàn ọlọ́wọ́ bá lékẹ́lá fún wa ní excuse pẹ̀lú pé ọlọ́wọ́ bá lékẹ́lá rán àwọn òjíṣẹ́ sí wa bákanáà ọlọ́ọ̀bá àlẹ́gá tó sọ tíra kalẹ̀ fún wa nítorí kálẹ̀bá àmà kí ni tọ́lọ̀ọ̀bá fẹ́ àti tọ́lọ̀ọ̀bá ọ̀fẹ́ nítorí ìmọ̀lọ́lọ́ọ̀bá àlẹ́gá fi sọ kùránì kalẹ̀ àìbẹ́kọ́ ni àti gbogbo àwọn tíra tọ́lọ̀ọ̀bá àlẹ́gá sọ kalẹ̀ tó jẹ́ alkutubu samawiya alkutubu asamawiya gbogbo àwọn tíra tọ́lọ̀ọ̀bá àlẹ́gá sọ kalẹ̀ láti sánmà fáwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá nítorí iqamatul hujja ni nítorí wípé kí àìmọ̀kan lè kúò fún àwọn èèyàn kí wọ́n lè ṣe kí kẹlẹ̀wà lórí ìmọ̀ ni kẹlẹ̀wà lórí ìmọ̀lẹ̀ ni sọ́lọ́wọ́ bá nípa jíkọ́ wáyé pé òun fún wa lẹ́skíùsì látàrápọ̀ òun ráwọn òjíṣẹ́ sí wa òun dẹ̀ sọ tíra kalẹ̀ sí wa òun sọ tíra kalẹ̀ fún wa kalẹ̀ bá mọ̀nà kí mọ̀lẹ̀ wá dé bá wa wọ́n ní nítorí pé ọlọ́wọ́ bá ọlọ́wọ̀n bá alékèrò nípa wọn rẹ nítorí wọ́n ń sàbò sí torí wọ́n ń ṣẹbọ wà áhìlúhà rọ̀fìlún tó ìjẹ́ sí pé àwọn aráàlú yìí wọ́n jára ìmàkan nípa àdájọ́ tó ń ṣe ọlọ́wọ̀n bò nípa wọn rẹ báyẹn ọlọ́wọ̀n bò nípa wọn èèyàn kan rẹ kò ṣe ẹ̀sìn pé inna shirka la zulmun azim ọlọ́wọ́n bá ní zálika allam yakun rabbuka muhlikal qura ọlọ́wọ́n bá rẹ kò ní pa àwọn ìjọ kan rẹ wa ahlu bi zulmin pẹ̀lú ẹbọ tán ṣe pẹ̀lú kúrù tán ṣe pẹ̀lú àbòsí tó ń ṣe wa ahlu ghafilun táwọn ará ìlú yẹn bá sì jẹ́ aláìmọ̀kántà tí ma ọlọ́wọ́n bá lékílọ́ kọ̀kọ́ rò tọ́bá wá takú lẹ́yìn ẹ̀wà yìí o ọlọ́ọ̀bà lè kọ́lọ́pàá fi àjẹ́ wọn ọlọ́ọ̀bà lè kọ́lọ́pàá wọn rẹ̀ ṣe lè jẹ́ kọ́yọ̀ wípé ayà yìí náà ọlọ́ọ̀bà lè kan jẹ́ kọ́yọ̀ ń bẹ̀ wípé ọlọ́run kò sínú súnà ọlọ́ọ̀bà kọ́lọ́ọ̀bà lè kọ́lá kọ́kọ́ mọ́ fún ẹ̀lẹ́ skills àìmọ̀kaná síwájú kọ́lọ́ọ̀bà tó fi àjẹ́ yẹn ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń fún kí làwọn ọ̀nà wo la máa ń gba establish àìmọ̀kan fún yẹn ṣe bá ní sí yìí so àwọn àfá súnnà wọ́n gbé àwọn àlàyé kalẹ̀ pẹ̀lú ẹ̀rí nínú kìtàbà àti súnnà tó fi jẹ́ sí pé ààbì ma wọn tó ẹka fún ní ẹskíza ìmọ̀kan àtàwọn tí ẹwọ nísìn Mike rẹ̀ ń dé ẹ̀dàkùn sí sálà ìmọ̀kan làwọn yìí agídí ló kù agídí ló kù wọ́n so agídí ló kù báwọn so inshallah ta'ala a ma padà sàlàyé jẹ́ gbogbo láwọn afá súnnà wọ́n ní àwọn bọ̀wábì wọ́n dẹ̀ láwọn kòyúdà táwọn tàhàfùzọ́t tí wọ́n fi ń tẹ́rẹ́tẹ́rẹ́ pé wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rínú kìtàbà ti súnnà tàbí ma ma tàlẹ́ntà fún lẹ́skíza ìmọ̀kan ṣe gbogbo òlú rẹ̀ láti ma fún lẹ́skíza ìmọ̀kan ni àbí gbogbo ayé náà lámọ ni àbí gbogbo àrẹ́ lámọ sọpálá ìmọ̀kan lèyàn tó ìjẹ́ pé ọ̀rọ̀rùn fún rẹ ní báyìí láti wá mọ̀ àbáwọn tí ń pẹrungó mọ̀ tán pẹrungó ìmọ̀nà wọ́n bẹ ládìgbò rẹ̀ o ń gẹ́gẹ́ ní sí kọwá ní ìgbàdé ẹbá láìmọ̀kan lè mi èmi ọmọ ní ọmọ tán bẹ ládìgbò rẹ̀ ọmọ ò sí lọ kọ́ bó ṣe mọ̀ gbogbo àwọn ìyẹn lásìkìní lágbéyẹ̀wò pẹ̀lú gọ́lọ́ọ̀bà ṣùgbọ́n ilé <coughs> àwọn ẹ̀rí ta mú wáyìí àwọn ayéyà mẹ́jẹ̀ta tá ti kọ́kọ́ sáájú mú wáyìí oúnjẹ kó yọ wípé o Ọlọ́run Ọba tí ó bá Ọlọ́run Ọba àlékẹ́lá máa ń fún àwọn èèyàn lẹ́skíza ìmọ̀kan nígbàtọ́lọ́wọ́ bá ìlékẹ́lá bá rí pé àwọn eléyìí wọn tí mọ ìdájọ́ tí wọ́n ń ṣe yẹn kéèṣe pé wọ́n mọ̀ wọ́n máa máa láyà sọ́lọ́wọ́ bá kọ́ torí tọ́lọ́wọ́ bá hẹ́jì ní pé kọ́ ọmọ pọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ nǹkan kó tó wà mọ̀ mọ̀ ṣe ẹ̀hẹ́n ìgbàyẹ̀lò tó gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ọ sọ fọ́nà méjì ní òṣè nìyẹn àmọ́gbà tó tí mọ̀ kódà orí jẹ́ ni tọ́ bá mọ̀ òṣè kíni ò ní ti gbé ẹ̀rí dìde lé ọ lórí tó tún wá takú tó ní tọ́lọ̀wọ̀ bá ọ̀fẹ́ lọ́mọ ṣe àjẹ́ yí pé o ṣe gírímẹ́ káì sọ́lọ̀nù ilé tọ́lọ̀wà hate jù ní ẹ ọwà jíyà ń gbà ẹ so ilé báyìí nìkan tí a rí gbéyàwó lálẹ́ tó pé ọjọ́ ti lọ Insha Allah Ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a tẹ̀síwájú lórí bí tí àbálà yé dé aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa lisairil assalamu alaikum wa rahmatullahi wa barakatuh láti wà fún àwọn bẹ̀rẹ̀ pé sí ọ̀rọ̀ àkíkọ̀ pé só wà nínú ọ̀rọ̀ àkídà ni tí mo rí fún yàn ní ṣúbí àwọn ìwàtàdé náà wọ́n ní sí ọ̀rọ̀ àkíkọ̀ annasika àwọn ní sí ìtànkù bẹ́ẹ̀ o ni pé tíyàn bá bímọ tó bá dijọ́ keje tàbá ká pẹran fọ́mọ yẹn ẹran tàbá pa fọ́mọ yẹn a súnnà jẹ́ kó yẹ wa yí pé mo bá ṣe wù wá láti lè sí ara náà ọwọ́ èmi wá ló wù mí mo wá ní ẹran tí mo pa mo se mo pe àwọn mo pe àwọn ọ̀rẹ́ wa mo pe àwọn mo se ẹ wá bá mi mo ro mo mo gúnyán sí àbí mo ṣe àsáró sí gbogbo bá ṣe wù mí kí n ṣe mo pè àwọn ẹ̀kan bá mi jẹ́ so wọ́n bèèrè pé ìtàn pè ní wàlímẹ́tùlà àkíkọ̀ nìyẹn wọ́n wá bèèrè pé ṣé ó wà nínú àkídà ni ẹgẹ́ bí òsùnwọ̀n tán gbé kalẹ̀ wípé nínú àkídà láwọn òtí ní máa fún yẹ̀lẹ́ ṣújà ìpàkan tẹ́gbọ́ ń kó sí báyìí àwọn gbẹ́dàjọ kèfèrí lórí súrètì ni wọ́n ní se ọ̀rọ̀ àkíkọ̀ iná wá wà nínú ọ̀rọ̀ àkídà ni tún èdí fún ẹlẹ́ sí ìtọ́fí máa ń pè yàn kéfè líle lórí wọ́n kàfàrà yàn mọ́lẹ̀ so kò sínú ọ̀rọ̀ àkídà kódà lọ́dọ̀ wọn gan sẹgbẹ́ta bá ní kò sínú ọ̀rọ̀ àkídà lọ́dọ̀ tiwa ó lè mẹ́jẹ̀ sí ó lè jẹ́ pé lọ́dọ̀ tiwa wà ní àkídà àríwẹ̀kọ́ ni àmọ́ kò sínú àkídà tí mo ń sọ tẹ bá sì bí jàbàtá títí dọ̀la yóò sọ fún yín pé ọ̀rọ̀ àkáàmù ni tí bá ní sí yìí so kò é sí ọ̀rọ̀ àkídà lọ́dọ̀ wọn ó wá bèèrè pé kígbà tí ẹ wá sọ̀rọ̀ àkídà kí lẹ́tẹ́ sí pa wallahi mo fọ́lọ́ bàbúra irọ́ ni pa ṣe rí yẹn pé ìyàtọ̀ tẹ́lá wọn sí yẹn pé lórí ọ̀rọ̀ àkídà làwọn ti ni bó kó sí àkáàmù náà <laughs> ó di pọ̀ pátá ti mọ̀ wá sí wà sí wọn sórí gbogbo lè tọ́ sọ kò sí wallahi wọ́n kàn tọ́ ní kọ́sátìmọ̀ wá sí wà sí wọ́n ti di kèfèrí wọ́n kàn lè mẹ́ta wọn pé ẹn tó yìí tí pẹ̀lú kèfèrí náà irọ́ ni wàláhì kò fi islamu rinlẹ̀ fún kò fi islamu rinlẹ̀ fún wọ́n gbá ẹni kankan ní mùsùlùmí àìbí mo sọ fún yín rí pé èyàn kan sọ fún mi pé ó ní wọ́n ni wàláhì ó lẹ́ni tí yẹ bá wá jẹ́jẹ́ sọ fún yín wọ́n pè ní Abu Basin Abu Basin náà máa ń Abdul Hakim ló pẹ̀ tí mo tẹ́ bá kọ Abdul Hakim kalẹ̀ ó kọ rẹ̀ tí mo kọ tẹ́ bá kọ kalẹ̀ kò ní mọ̀ kó kò lè dá àkókò òun lẹ́kọ́ <laughs> kò kọ̀ mọ́ ó kọ rẹ̀ ká lẹni tí mo wí Abdul Hakim ọmọ pè lábú mo fi ọlọ́run bá búra ó sọ fún mi ó ní gbogbo ẹnikẹ́ni tí èbá wá àlọ́dọ̀ yàbàtà ó ní ni kéèsè mi nìkan ló sọ fún Aisha náà tọ́mọ́ ń gbé àjọ wà ń bẹ̀yọ́ wàláì mo fọ́nà bàbúra àwọn olóníkà lọ pé sheik mubasi wọ́n pé sheik mubasi kéfèrí wàláì lọ́jọ́ náà lọ́hùn àti àwọn ilẹ̀ pé sheik mubasi wá tún padà tó pé òun kéfèrí náà ó padà pé sheik mubasi kéfèrí jọ mo fọ́nà bàbúra so báwọn yòókù náà ṣe rí nìyẹn wọ́n gbà pẹ́ni tí ẹ bá ti wá sí lẹ́kṣọ́ àwọn tí ẹ wá sí júmọ́ àwọn wọ́n gbà pé kéfèrí ni wọ́n kà lè máa pretend fún yín àmọ́ tó bá fẹ́ wà sí sí à pẹ̀lú ẹ̀mí ara wọn táwọn gbé bá fẹ́ nínú ẹ̀mí wọn tó bá fẹ́ wà sí sí àwọn mọ̀ pé wàláì wọ́n mọ̀ pé o lè jẹ́ mùsùlùmí láíláí nítorí pé ó kó sí nǹkan ó lò sí ní kó sí nǹkan àgbákò nílà kalẹ̀ tí ó sẹ́ni kankan tó sọ orú ẹ̀rí tí o wàláì mọ́ fọ́lọ̀ bàbúra nítorí pé àkídà yìí kò síbi tó ti lè rí àbíkọ́ ọmọ ṣe jàbàtà ó sì bàtọ́ ọba tó ń ṣe kò tó mọ́ kò sí nǹkan torí àwọn nǹkan tàà ti là rọrùn àgbákò ní akẹgbẹ́ kalẹ̀ ẹjọ́ lámáyísìn abẹ́ni tó bá gba ti wa tọ́gbà wípé tọ́gbà àwọn nǹkan tààlà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀hẹ́rẹ̀ tó ń tẹ̀lé àkídà ohun ìyẹn ni onídìje bèrí torí pé ẹ̀sìn ta gbé wá ọgbánu ẹ̀sìn tó tó ní ta gbé wá sọ́gbà so ẹni tí ọba jílé sí yóò jí kèbèrí so in tó fà nìyẹn tó fi ń pè yẹn ní kèbèrí pa wípé kìíní àìmẹye bẹ́ẹ̀ tó yẹ pé irọ́ kẹ́lẹ̀ bá wọn pé ọkùnrin yìí jàbátá yìí èyàn búkan ni èyàn búkan pátápátá gbà ni nínú kéjẹ̀tì kan tó ṣe wọ́n pè ní wọ́n pè kéjẹ̀tì yẹn ní wọ́n pè ní mo ti gbàgbé ọkọ̀ kéjẹ̀tì yẹn lápẹ̀ẹ́ sáré wa náà kéjẹ̀tì mákàmù calling someone kafir calling someone kafir náà fi sèbù so one alákọ̀ọ́kọ́ rẹ̀ ó ṣe kéjẹ̀tì ní 2509 2016 25 of oṣù kẹsàn sàmàkẹ́gbẹ́ táwọn wíyò tí lẹ́kẹ́ni kò tí pọ́sù méjì dáadáa àríẹ̀kọ́ ni kò tí pẹ́ rárá recent one ni recent one pátápátá ni nígbàtí bí ń fèsì lórí ọ̀rọ̀ Sheikh Salim Ilali ìgbà ẹ̀nà ló ṣe ṣe bá nísìn eléraga ló fi conclude kó wọ́n ní fèsì lórí Sheikh Salim Ilali ma ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé sí ẹ̀lẹ́ pèyàn kéfèrí níbi báyìí níbi calling someone kafiri níbi ìparí níbi parí kéjẹ̀sì yìí ọwá ń sọ̀rọ̀ Abu Abdillah Adéwọlé ó lábọ́ Abdillah Adéwọlé yẹn ó ní tẹ́bíjà pín náà nù ó ní kìíní káwọn ọmọ tí ò ní kan ṣe ọwá lọ ń ṣe lọ́ ní University of Ìlọrin lọ́ọ̀ <laughs> <laughs> tí ń ṣe yọ́mọ̀ fọwọ́ sí jẹunfa yọ́mọ̀ fọwọ́ sí ìsìnkúnlẹ́rin ìsòfẹ́ yóò sì yọ́mọ̀ fọwọ́ sí jẹunfa yọ́ ma ẹ̀fẹ́ ìdí pín pẹ́dà jábọ́lẹ́bọ̀ ó ní yọ́ ma yóò sì ma kúnlẹ̀ wọ́n bí náà yọ́ ma

so wá ní wọ́n rí fàṣẹ ní ẹgbẹ́ ẹni ẹn túbá àbúwádé wọlé sí tó rọrí wọ̀nà ẹmà wo the same èyàn tó sọ pé lọ́yọ̀ ọ̀dá yìí tó ní kọ̀dá kíyàn sí lọ́ yìí tó lẹ́nìkan túbá kó mẹ́ yìí wàláhì ní last week ẹn tó bá gbọ́ kókó onúwé ìròyìn sẹ́gbọ́n tó ka kéèsì ẹ̀ last week kódà wọ́n ti àjọ́nù kéèsì ẹ̀jì on 29 tí ń parọ́ tó ní tó ní wọ́n bá wọn ló kọjẹ́ ni pé wọ́n sí kíníkan kéèsì ń bẹ lọ́n 29 lórí ọmọ tí wọ́n jí dé o ẹjọ́ tó dábáyé sí ìsáàsì ní ọmọ àdúgbò bíbá ìní ọmọ tí wọ́n jí gbé ẹlọgbọ́rọ̀ ìyẹn pẹ́dà wọ́n lọ́mọ yẹn ń ká bòròbòrò ní ọ̀yọ́ ń bẹ wa padà plé rẹ̀ àwa ní àmọ́ǹkà ẹmọ àmọ́ǹkà kódà yìnbá plé ẹ̀ lálẹ́ yàmọ́ ọjọ́ mọ́ ń ni tọ́lọ́ǹkà lọ́rọ̀ òde bẹ́ẹ̀ ni wọ́n lọ́mọ yẹn ń ká bòròbòrò wọ́n kà bí àwọn mẹ́ta ibi mọ́ bẹ́ wọ́n wá sọ níbi parí ọ̀rọ̀ yẹn níbi parí ibidẹ́sí sọ̀rọ̀ yẹn pé àmọ́ lọ́ọ̀yà àjàbàtà ó wá fi ẹ̀sùn kan àwọn adájọ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n ń lọ ẹjọ́ yẹn lára mọ́ wípé ẹ̀hẹ́ lọ́ọ̀yà àjàbàtà àti àjàbàtà gba lọ́ọ̀yà ó ti lẹ́nìkan ṣe kúbúrú ìwọ́n sì ń ta kèdè rí bóòlù yẹn ṣe ọ̀lẹ́tàláìṣẹ́ rí ọkùnrin yìí ṣẹ́rí ẹ̀yàn ọmọ tẹ́ẹ̀kan nánú gbùngbù tẹ́ntẹ̀lé ìlànú ìṣẹ́ níwà láì torí bọ́n náà jẹ́ máa ń sọ̀nù ó ní ọ̀dẹ̀nú gbùngbù ẹ̀ṣẹ́nu gbùngbù láì jẹ́ mọ̀dọ̀ ọlọ́ọmọ sànú ó ní ẹ̀yìn ìlànú yí kan ṣe níwà láì ó lábàbì láì ó ní yíó máa fi síbí jẹun ó ní yíó máa fi ọwọ́ yíó máa fi ọwọ́ òsì jẹun yóò mọ̀ ní o kò rí pé fọwọ́ òsì jẹun orí o àmọ́ tó ń pé tí ń ṣe lọ́ yẹn wọ́n dẹ̀ ti sọ fún àwọn tó ń ṣe lọ́ sọ fún pé ẹ̀tọ́ bá fẹ́ ṣe lọ́ o yóò fi ọwọ́ òsì jẹun pápá jùlọ tẹ bá lọ sí school of law wọ́n máa ń pè fi àdínà fún so wọ́n ni wọ́n fọwọ́ òsì jẹun àìmọye ẹni tó lọ wàláì tí ò fọwọ́ òsì jẹun wàláì tàláì tí ò fọwọ́ òsì jẹun kò ibá ẹni àwọn sísà tó bá lọ tó bá ṣe lọ wọn nígbà kan lo hijab àìmẹ́ sísà tọ́lọ tó tó lè nìkọ́b lábújá fọ́nà mọ́ mọ́ ètò ẹjọ́ ìdámá yìí inú òfin wọn ni pé ọgbọ́dọ̀ suit yọ ẹni ọgbọ́dọ̀ wọ suit ẹjọ́ ìdámá yìí sí obìnrin ó ti ẹgbọ́dọ̀ lo aláọ̀gbọ́dọ̀ fi kankan lérí bẹ̀rẹ̀ lépò lo nìkọ́b àrí sísà tó ṣe lọ tó dẹ̀ lo nìkọ́b jọ ẹ̀ pẹ̀lú pé wọ́n sájú lórí pé bóhun èsè náà nìyẹn lórí ẹ̀sìn wọn ẹjọ́ ìdámá yìí sí wọ́n dẹ̀ pàtàkì dínà ẹ̀gán tọmọ organize fún gbogbo àwọn tó bá lọ sí school of law àwọ́rìláde wọlé yóò tí lọ sí school of law wọ́n sì ń rí di law torí kọ̀mọ̀ pé kọ̀mọ̀ pé yọ bá law débì kan kẹ tó lọ sí school of law kọ̀mọ̀ nígbàtọ́ ayé kéwú òye láyé wáyé ìláyé wà kéwú tí òye láyé òye kéwú tán fi títí ẹ̀gẹ́ pé kọ́lọ kégan kò rí ké sáyé tí ọ̀rọ̀ ajẹ́ ìgbàmẹ̀ kọjá ní òwáyé o ní yóò fi yóò mọ̀ fọwọ́ sí jẹun yóò sì máa kúnlẹ̀ yóò máa ẹni tó bá jẹ́ pé yíó lórí pé ìdájọ́ léun lórí wọ́n lọ wá gba ẹni tó tiẹ̀ jẹ́ sí pé òun tiẹ̀ ti ń practice wọ́n náà ó ṣe dúró dédé kó ní kò sí lọ́yà nú Islam kò sí lọ́yà kọ wá nítò èmi ò nígbà lọ́yà ò torí pé kò sínú Islam bẹ́ẹ̀ bá mú mi lọ sẹ́wọ̀n náà dẹ̀ mú mi lọ sẹ́ à ó yẹ kọ́ ọ̀sẹ̀wọ̀n ẹbá wọn sálàfù mọ́ ń sẹ́wọ̀n ẹbẹ̀lẹ́yẹ̀wẹ́ ó yẹ kọ́ ọ̀sẹ̀wọ̀n ó yẹ kó dúró lórí ẹ̀sìn rẹ̀ torí pé kò sí Muhammad nínú ìdájọ́ ṣẹ̀ríà kò sí ti ń jẹ́ lọ́yà ó yẹ kó dúró ní dọ́là kọ́ọ̀tù pé èmi ò ní

tó bá fẹ́ wà tí ara wọn wà látàlá ìrọ́ ni wọ́n pa tó fi ẹgbẹ́ ìjàbà tó sọ pé kí ní lọ́ọ̀dá lọ́ọ̀dá òun gẹ́ sí ń lọ́yà ń gba lọ́yà ṣe bá ní sí ó jẹ́ ní pé nǹkan burúkú ní nǹkan yìí nǹkan burúkú wọ́n náà sí ràn lọ́wọ́ ọ̀nà bàjẹ́ lọ́wọ́ lọ́wọ́ ó máa so bó yẹ rí nìyẹn wa ẹ má jẹ́ kí ọkùnrin

ó ní bàbá ẹni wọ́n bá wí yakubu alẹ́ àgẹ̀yẹ yakubu ẹ̀dàkùn sí sọ́rọ̀ ẹ̀ntọ́ lẹ́kọ̀ọ́ ni ẹ̀dàkùn sọ́rọ̀ yẹn ju ẹ̀ntọ́ lẹ́kọ̀ọ́ sá wallahi tallahi anúnúnúnúnú ah, kò ń ṣe anẹ́bì ò kí ń ṣe báyẹn wallahi anẹ́bì ò kí ń ṣe báyẹn kánẹ́bì wá bọ́ta kọ́ wá ní ẹ bàbá ẹ bàbá ẹ ni mọ̀ bá wí kéṣe ọmọ òṣìyẹ bàbá ẹ ẹ̀dàkùn sánẹ́bì mọ́ ṣe dáwà báyẹn sá bàbá àbúlàbí ẹ bàbá ẹ ni mọ̀ bá wí so ìwọ ọmọ kíní yẹn Abu Sufyan yẹn Baba ẹ bàbá ẹ ni mọ̀mọ́ <laughs> bàbá ẹ bó bó ní ẹsẹ máa ń sọ bàbá burúkú báyẹn anábì máa ń kọ́ alẹ́kọ̀ọ́ pé nínú nù la tasubbu aba ahad abúlé ṣe máa ń ṣe bàbá ẹ ẹ dákun sí ọ̀nà tí ọ̀nà tálí àgbà fi gbadáwà tó ń ṣe náà nù pé òun bú Baba ẹ wọ́n sọ pé bàbá ẹ ni mọ̀ ń bá wí eléyìí bàbá so ẹ ti understand àwọn èèyàn wọ́n wá rẹ̀rìn bí gbà pé ọmọ ọ̀rọ̀ sọ bí gbà pé òun ṣe kíní in tó pà tí àwọn ọmọ tí ó lẹ́kọ̀ọ́ tó fi mọ́ ṣe jàbátá nìyàn because ṣe rí èèyàn tí ó bá ti lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá rí ẹ̀kà jí ń gbẹ́nìkan ní ọmọ adùgbé ṣe ẹ ma bá lọ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kẹta ma lálà sí àwọn èèyàn tó ma fàwọn èèyàn wọ́lẹ̀ yẹn ma wọ́nláì kò ní rí pé ẹjọ́ understand yóò mọ̀ pé ah this, thing is, is getting out of hand kí a máa ṣe rún kàbáyì tí ó náà bá ìrẹ́gẹ́ lọ́sànú wa so fún kí concluded ní kí là ń pè ní kanji ó ní sí ẹ̀rọ pé nǹkan kan dàmúlà káyìí wọ́n wá ka àwọn nǹkan pé ó ní sí ọ ka bí problem bí mẹ́ta sí mẹ́rin ó ní sẹ́rọ pé mo ní gbogbo tó sọ kò sí kankan tí ò sí <laughs> mẹ́ honestly speaking because èyàn bá tẹ́yàn bá try láti examine jàbàtà dáadáa tẹ́ try láti read yẹ dáadáa ẹ rí pé ẹ rí pé ẹ rí pé in fact ibíbá yóò ṣe dáadáa honestly speaking èyàn padà rí pé no no no no ẹni yìí ó ní láti jẹ́ pé ó ní problem kan tó ní ṣe pẹ̀lú pẹ̀lú upstairs honestly speaking kò normal kíyàn máa ṣe báyẹn it's not normal so ọlọ́run bá ilékẹ́ ló sànú wa so dáwọ onísúnnà orí báyẹn wàláì dáwọ onísúnnà orí báyẹn so nítorí ọlọ́pàá ló fi jẹ́ sí pé a ń láti yẹjú ẹ̀ so káwọn èèyàn mọ̀ onísúnnà yàtọ̀ fún ẹni tó yẹ sí pé òun asa tí ń gbé bọ̀ láti kékeré ẹjọ́ rẹ̀ sáà sí yìí àti àìlẹ́kọ̀ọ́ tí ń gbé bọ̀ òun lòun kàn bí ń ṣe súnnà súnnà kọ̀ọ̀kọ́ abẹ́yẹn wàláì súnnà kọ̀ abẹ́yẹn súnà ní ká máa ṣe báyìí ẹ̀ sì lé láwọn àbá súnà ká máa ṣe báyìí wàláì ṣe báyìí sí so kọ́lọ̀bà ilékílá kó sànà wa kọ́lọ̀bà ilékílá kó mú wa dú kó fọ́nà mọ́ àwọn ọkùnrin yìí so jàbátá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ilékílá kó fọ́nà mọ́ wọn ولا تجعله ملتبسا علينا فنضل برحمتك يا ارحم الراحمين اقول ما تسمعون استغفر الله لي ولكم سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك